إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدركم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسواج تريد لقارتنا القرآن الكريم لتن سورة القصص آية 47 أعوذ بالله من الشيطان الرجيم ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا فيقول ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك فنتبع آياتك ونكون من المؤمنين اللهم سبحانه وتعالى ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم tí àdánwò kan tí ó bá kàn wọ́n tí àjálù kan tó bá jálù wọ́n bima qaddamat aydihim látara nǹkan tí ọwọ́ wọn ti síwájú látara nǹkan tí wọ́n ṣe níṣẹ́ fayaqulu tún wá sọ ipé rabbana ìrì ọlọ́wọ́ bá wá láwùlà àrùsáàtà ilayna rasúlà kò bá dá kó ṣe wípé àrùsáàtà ilayna rasúlà kò rán òjíṣẹ́ sí wa fanattabi ayatik ká lè tẹ̀lé òfin rẹ̀ ọlọ́wọ́ bá wa nakuna minal mu'minin bákan náà kalima bẹnu àwọn tí ó gbà ẹgbọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó rán sí àwọn ìgbèrè lákanáà àwọn yahudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ní muhammad sallallahu alayhi wa sallam ti sọ ikú wa lẹ́bi nafsu muhammadin biyadi ni ó fi ọba tí ẹni muhammad bẹ lọ́wọ́ rẹ̀ búra لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم لم يؤمن بالذي وصلت به إلا دخل النار النبي صلى الله عليه وسلم يكا nínú àwọn tí wọ́n bẹ ní áfíríkù àtàwọn tó ṣe wípé wọ́n ń bọ̀ wá lẹ́yìn wa èèyàn kan nù wọn ò ní gbọ́n pa mi kọ́ wà nígbàgbọ́ nù mi ẹnìyẹn péré ẹ̀ ní Yahudi ní abópéré ẹ̀ ní Nasrani láti sófẹ́rẹ́ ti tí ọ̀dọ̀ anábì Musa alayhi salatu wassalam abófẹ́rẹ́ ti tí ọ̀dọ̀ anábì Isa alayhi salatu ọmọlẹ́yìn wọn lòun fún malam yumin nílẹ̀ ni ó fẹ́ tóbi kò wá nígbàgbọ́ nínú nǹkan tó ṣe pé ọlọ́wọ́ bá fi rán mi ilà dákàlà náà ọmọ náà yóò jẹ́ ilé ìfinilẹ̀ fún wa pé dáwà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní tó kárí ayé ni gbogbo ẹni tó bá fi lè gbọ́n pa mẹ́sẹ̀jì yẹn ọkàn kọ́mẹ̀tì alayhi hujja evidence ó ti wà establish lórí ẹni yẹn unlike àwọn anábìmí tó ṣíwájú tó ṣe ike ọlọ́wọ́ bá rán wọn sí àwọn ìjọ sọ̀nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba rùn sí gbogbo ayé in tí ó jẹ́ kí evidence wa established òun náà nìkẹ́ni ẹ gbọ́npa mẹ́sẹ̀jì yẹn ọba wa gbọ́npa rẹ̀ tó ṣe ìrọ́ọ̀dù tó gúnrí kúrò mẹ́ faqad qamat evidence ti wà established eléyìí ló tó jẹ́ pé àwọn kèfèrí Makkah ìgbà tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ti dé sáàrin wa evidence wa established ti wà lórí náà ni so ló fi jẹ́ pé àwọn kan gbà á gbọ́ àwọn kan dẹ̀ takò bákan náà àwọn yahoo tó ń bẹ ní madina tagbọn pa messenger anabiwa muhammad sallallahu alaihi wasallam evidence wa established wọn lórí àwọn nasara tí wọ́n bẹ ní najran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí tó jẹ́ kókó òun náà ni pé evidence tó bá ti wà established ẹ mi wà gbà mi wà convinced lórí ẹ yíò kò sí nǹkan tí àkókò ọlọ́run bá pẹ̀lú yẹn kókó ni pé ṣé yẹn gbọ́ àbí kò gbọ́ ti evidence ìgbé àrẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni tó bá ti dọ́dọ̀ yẹn ó ti dandan kó tẹ̀lé ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam kó dẹ̀ ṣèwádìí nípa bóòlù ó ṣe sin lọ́wọ́ bá eléyìí ti di ọ̀ràn yẹn lé lórí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ní àwọn yahudi ni òun lè ṣe kí ni kó ń sọ ìyàkalẹ̀ sí wọn àbí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí mọ́kà náà ṣùgbọ́n ìṣe ọlọ́wọ́ bá oníkó wa máa kúnna mu'adhibin hatta nab'atha rasula ọlọ́run ni à ń fìyà jẹ àwọn èèyàn àfitá bá tó gbé òjíṣẹ́ dìde bákan náà ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba fi alkùránì rán lè ó bèèrè kún bí wọ́n máa bala ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ànábì ó sọ fún ọ pé lè ó bèèrè kún bí kí n máa fi alkùránì tí mò ń kà fún yín kí n máa fi ṣe ìkìlọ̀ ọ̀yà fún yín wà man balagha àti gbogbo ẹni tí mẹ́sẹ̀jì alukùránì bá dọ́dọ̀ rẹ̀ sọlá ọba subhanahu wa ta'ala kápá láti lè fi ìyà jẹ wọn lórí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe ní àwọn yahudi torí kó ti ń bẹ́nu tíra wọn náà tẹ́lẹ̀ ipa wọn kan wọn yóò dá wọn kan yóò dá ẹ má wọ orogún pẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láti lè jẹ́ kí evidence ní kó wà establish dáadáa lé wọn lórí tí wọ́n fi ń sọ wípé àsìkò yẹn ti pẹ́ àti gbàgbé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wa náà nẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bó ṣe náà sí gbogbo àgbáyé tó kù so ló jẹ́ pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní káníkò ń fìyà jẹ wọ́n tó ń bá fìyà jẹ wọ́n tó ń ní kí àdánwò kan máa jálù wọ́n látara iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe wọn ò bá wọn sọ ipé rí ọlọ́wọ́ ọba ó ti pẹ́ ààrùn ti dáadáa mọ́ kò bá dá ó ṣe pé rí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wípé láwùlá arsalta ilayna rasula bá dá kó ti ẹ̀rún òjíṣẹ́ sí wa fanatẹ́lẹ̀ ayatika tó wá wá ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú ọba fi àjẹwọ́ bẹ́ẹ̀ sani kò fi àjẹwọ́ bẹ́ẹ̀ èyí tí wọn ọba mú wá ní excuse ni èpè ó ti pẹ́ àti gbàgbé ìtàn bàbá bàbá wa tó ṣe wípé ó ń bẹ lọ́wọ́ wọn àwa ti gbàgbé lóògùn bá dá kó ṣe pé kiri ọlọ́wọ́ bá kò gbé òjíṣẹ́ dìde kó rán sí wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa náà nabi muhammad sallallahu alayhi wa sallam kí mẹ́sẹ̀jì ẹ máa wà fún gbogbo àgbáyé kó máa wà fún gbogbo àgbáyé kò séèyàn kan kí mẹ́sẹ̀jì anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ní sí fún àtẹni tí ó bá dé etí ìgbọ́ rẹ̀ lóko tó bá dé etí ìgbọ́ rẹ̀ tí ó bá ti gbà ẹni ò ní ẹkúrì wájú ọlọ́run wa subhanahu wa ta'ala ó dé etí ìgbọ́ rẹ̀ ó gúrí kúrò olóńgbò ò ní gbọ́ wá sí ẹni yìí ò ní excuse tó bá ti jọ ń gbèsè alkiyama so ló fún àtọ́ ìjọ wípé anú ọlọ́wọ́ ọba òun pé à ń gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba a lè ń gbìyànjú láti máa múlò àwọn nǹkan tó ṣe wípé à ń gbọ́ sọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní àwọn ìṣe rẹ̀ òun náà ni wípé kò ní fìyà jàwé èèyàn àfi tí mẹ́sẹ̀jì bá tó dé ọ̀dọ̀ wọn rusulan mubashirina wa mundirina li'alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul kọ́lọ̀ ní òun náà àwọn òjíṣẹ́ kama fún àwọn èèyàn tí wọ́n bá tẹ̀lé àṣẹ òun kama fún wọn ní ìròdù wọ́n mú bèèrè àwọn tó bá kọ́ fún sí àṣẹ òun kama kìlọ̀ ẹ̀yà fún wọn iṣẹ́ àwọn òjíṣẹ́ ìyẹn lè aláyà kúnà lè náà ti àyálà ìhùjẹ́ tó bá àdàrọ̀sọ̀ torí kí àwọn èèyàn ká má bà ní àròyé kan tí wọ́n ti síwájú lẹ́yìngbà tí òjíṣẹ́ wa àwọn òjíṣẹ́ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ولولا أن يكون الناس أمة واحدة يجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ọlọ́run tí ó bá fi ń ṣe pé gbogbo àwọn èèyàn kan bẹ lórí ilẹ̀ ayé wọ́n ó dájú kọ bí òun náà ni pé wọ́n lo àwọn òṣètò ọlọ́run ọlọ́run ní laja'alna liman yakfuru birrahman àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba ọba àjọkẹ́ ayé ọba oníkẹ́ àwọn tí wọ́n gbà gbọ́ yẹn ọlọ́wọ́ bá ní làjọ annaliman yakfuru bí rahmani li buyutim sukufa min fidda tán bá gbójú sókè ìtí wọ́n rí òun náà ni wípé àjálé wọn yóò jẹ́ pé fàdákà náà fi ṣe ilé tán kọ́ sílìn rẹ̀ ní yóò jẹ́ kí ni sílìn fàdákà sílìn silver فجعلنا لبيوتهم سقفا من فضة ومعارج عليها يطهرون tíẹ́kèsí ẹ̀ náà àwọn tíẹ́kèsí ti ilé ẹ̀ yóò tún jẹ́ pé kí ni fàdákà náà ni wọ́n fi ṣe walibuyutin abwaban wa sururan bákan náà ilé tí wọ́n kọjọ yóò jẹ́ ilé fàdákà yóò lẹ̀kùn rẹ̀ géètì ilé wọn fàdákà bẹ́ẹ̀dì wọn bẹ́ẹ̀lì tó ṣe pé fàdákà náà ni wọ́n fi ṣe pọ̀só kúrúfà ọlọ́run ní a lè ṣe lé wọn kó ṣe pé ilé góòdù ní gbogbo ẹ̀ ẹ̀ẹ́bí tí yóò jẹ góòdù ní ọlọ́run ní wà ìkúlù zalika lẹ́mà mẹ́tàwó alhayati dunia gbogbo eléyìí pátápátá ọlọ́run ní وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة خير عند ربك للمتقين الله سبحانه وتعالى نشبا ولقاي ولموبا القيام ورتل رفاه sọlọ jẹ pé ọ̀rọ̀ pa ń lówó láyé ni Ọlọ́run ọba ṣe yẹn ó ṣe ní general ni ẹni tó bá wù yóò sọ lólówó regardless tí ó jẹ́ mùsùlùmí ni àbí ó ń ṣe mùsùlùmí ẹlòmíì tí wọ́n fẹ́ ṣe lólóṣì náà yóò ṣe lólóṣì pálíkà ìgbàlẹ́sùn kó jẹ́ mùsùlùmí ní àbí ó jẹ́ mùsùlùmí tó bá ṣe ń gbé ọlọ́wọ́ subhanahu wa ta'ala gbà lérò ní yóò ní ayé tàbẹ̀ yóò àwọn tó bá jẹ́ kèfèrí nìkan nìkan máa lówó kan rí nǹkan gbéṣe àwọn ni wọ́n kọ́lé góòlù kọ́lé fàdákà ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala a máa pín ọlá rẹ̀ fún ẹni tó bá ń bẹ́ẹ̀ lérò ń bá rẹ̀ eléyìí nípa ètò ayé nìyẹn ṣùgbọ́n ìtò ní ṣe pẹ̀lú ètò ẹ̀sìn ní ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní jẹ wá ń yà àfi tó bá ṣe kún tó wá ń rò òjíṣẹ́ sí wa kò ní jẹ wá ń yà àfi tó bá rò òjíṣẹ́ sí wa olùgbẹ́ pé ìdẹ́ ìhò mọ̀ ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn ọlọ́mọba ò ní jẹ́ ẹ̀yà lórí ẹ̀ ṣùgbọ́n torí kí àwọn èèyàn káwọ́ bá ṣe ń tọ́lọ́wọ́ bó fẹ́ kán ṣe kán lè ṣe ń tọ́lọ́wọ́ bá pàṣẹ ìtọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí kán lè ṣe kán lè jìnà sí tọ́lọ́wọ́ bó nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ bá ní láti gbé àwọn òjíṣẹ́ dìde àwọn òjíṣẹ́ inú ọmọdé rúsùlà gbogbo ṣeré tó mọ̀ ṣe kìlọ̀yà fún àwọn èèyàn wọ́n mú rírí tó mọ̀ wọ́n àwọn èèyàn gẹ́sì ọlọ́wọ́ bá lè aláyàkúnà lè náà sí aláláì ọjọ́ tó ní wọ́n àbẹ̀ rúsùl káwọn ọ̀rọ̀ alkiyama àwọn èèyàn nù ó ní pé in tí mo fẹ́ nì in tí mi fẹ́ nì ṣùgbọ́n bó làwọn irin fẹ́ mọ̀ tí wọ́n fi máa ṣe ń tọ́fẹ́ tọ́lọ́wọ́ bá fẹ́ tí wọ́n ṣe máa jìnà sí nǹkan tí ọlọ́wọ́ bó fẹ́ tí alkiyama wọ́n fi dá ọlọ́wọ́ bá ó rán àwọn òjíṣẹ́ tí wọ́n máa jẹ́ iṣẹ́ eléyìí ká máa jẹ́ iṣẹ́ eléyìí iṣẹ́ ọlọ́wọ́ bá nìyẹn nípa tó ń ṣe pẹ̀lú alkiyama ẹni tó bá tẹ́tí sáwọn òjíṣẹ́ yóò dọ̀mọ̀ aljanna ẹni tó bá kọtí ikú sí yóò di ọmọ aná so eléyìí ètò tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ alkiyama nù ṣùgbọ́n ọ̀rọ̀ ayé bíbá yìí ọ̀rọ̀ tọ́lọ́n bá fún àwọn èèyàn kò rí lè nítumọ̀ kan lọ títí ju pé ẹ̀tọ́lọ́n fún tó bá fi ṣe tọ́lọ́n ọba ta'ala ọ̀rọ̀ rẹ̀ ó tún dayọ̀ ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba ò fún ọlọ́run ọba ò ní jẹ́ wá yá nítorí pé mi lówó láti yọ zaka so kò sí yà fún mi ṣùgbọ́n ní tí ọlọ́wọ́ bá kù ní dúkìá tí zakawọ́ tí ó yọ ọlọ́wọ́ bó jẹ ń yá so ló fàdó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí dáadáa àwọn kèfèrí mẹ́ta àbáwọn yahudi ọlọ́wọ́ bá fi eléyìí establish evidence against wọn nípa wípé káníkù gbogbo nǹkan tó ń ṣe èyí ni àwọn ọlọ́wọ́ bá bá fìyà jẹ wọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ta bá jẹ wọn bá dá àdánwò kan sí wọn àjálù kan tá ní kó jálù wọn ní tí wọ́n bá sọ onípèrè ọlọ́wọ́ wa ẹ̀ṣẹ̀ wa àmọ̀pẹ́ṣẹ̀ làwọn nǹkan wọ̀nyí àmọ̀póyẹ káṣẹ àwọn nǹkan wọ̀nyí láwọ́lá àrùsáta ilé na rọ̀súlẹ̀ fẹ́nà tẹ́bí àyàtìkà àpò bá dákìrí ọlọ́wọ́ba kò rán àwọn òjíṣẹ́ ti wà ní ọlọ́mọ wa rán àwọn òjíṣẹ́ yẹn náà nítorí kámọ́bà àmúrú ẹ̀skíùsì yìí wá nítorí kámọ́bà àmú ẹ̀skíùsì yìí wá bóyá àwọn ìyàwó ní tán ti rí àwọn òjíṣẹ́ tẹ́lẹ̀ ní ó tó ṣe pé wọ́n lè fẹ́ sọ wípé a ah, ó ti pẹ́ àbí àwọn kèfèrí ìyókù ni tó ṣe wípé àwọn náà lè sọ wípé ayọ̀ ah, ọlọ́mọba ò fìyà jẹ wá láì ṣe pé

أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقال إنا بكل كافرون أو يهودي باتشي إن كتجي ودلوا باو كنا براوانشي قالوا وتموا اسكوزني وا وني لولا أوتي مثل ما أوتي موسى محمد صلى الله عليه وسلم بدأ كشفر كتف موسى òun náà ní tán fóun náà excuse me náà tún ti síwájú ẹ́ tún wọn fi ní gba nǹkan tí ó jẹ́ òdodo ọlọ́wọ́n bá ní ọmọ ti àròyé yìí síwájú ọ̀lẹ́ Musa ìgbà tí Musa tó lé wá bá wọn ni min kọ́bù fọ́ọ̀lù sèhránì tàbọ̀hárà ìtí wọ́n sọ òní pé ìgbẹ́lá náà bí Musa àti Harun ìdán ni wọ́n bú abá wọn wọ́kọ́lù iná ìkúlì kàfúrú ìtàn sọ òun náà ni pé a ṣe kèfèrí pẹ̀lú gbogbo wọn sọ ló jẹ́ pẹ́ni tí ò ní kan ṣe kò sí ń tẹ́ ibi sọ fún yóò máa ṣe kí ni yóò máa yọ bọ́rọ̀bọ́rọ̀ náà ni torí pé kò ní kan ṣe ṣùgbọ́n ni tó ṣe kó bá ní kan ṣe tó bá rí òdodo yóò tẹ̀lé tó bá rí òdodo yóò tẹ̀lé ẹni tí ò ní kan ṣe kò sí ń tẹ̀lé kó wá ní ẹ̀rí yóò padà ṣàgírí náà ni yóò tún mú excuse kan wá bí ọ̀rọ̀ àwọn Yahudi ni anabi musa fẹ́fẹ́ máa fi ṣe ẹ̀rí against anabi muhammad sallallahu alayhi wa sallam ìgbà tọ́lọ̀ ọba rẹ̀ sí wọn wọ́n takò náà ni o wọ́n sọ̀sọ̀kúsọ ń parẹ̀ náà ni o wọ́n juwọ́lẹ̀ fún o ìtọ́wà ti tẹ̀rì sí nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní kálíkò ń fi àjẹ wọn ni ìtúwọ́sọ náà ni wípé ẹ kò bá dá kí ọlọ́wọ́ bá rán òjíṣẹ́ sí wa òjíṣẹ́ yẹn gbà tó tún wá dé náà tó ṣe pé ọlọ́wọ́ bá ṣe pé kí òjíṣẹ́ wá bá wọn sódà kò nídàbẹ́ ni pé nǹkan ń ṣe lẹ́ṣẹ̀ nǹkan tí ànábì Musa mú wá àlẹ́sọ̀wáfẹ́ sàlám ti pẹ́ excuse mi wà pé ẹ kí ni òjò ti ànábì Musa ṣé ti ṣe bẹ́ẹ̀ ń sako náà ni ẹ̀ ń takò náà ni ṣùgbọ́n ká ní kí wọ́n jẹ́ yíyà pẹ̀lú àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe kí ní ànábì Musa alayhi salatu salam ẹni ìrí ọlọ́wọ́ bá ẹ ó ti pé àti gbàgbé ní kò bá dá subhanahu wa ta'ala wọ́n rán òjíṣẹ́ ní ìwà èyí tí wọ́n gbà fún òjíṣẹ́ wọ́n tún padà Musa alayhi salatu salam gẹ́gẹ́ bí ẹ̀rí

wọ́n ní àwọn méjèèjì ìdánì tánwá tánra wọn lọ́wọ́ ìyá anábì musa alisalatu salam àti arun wakalu onáàbí kulli kàfìrù wọ́n láṣe kèfèrí a nígbàgbọ́ inú gbogbo àwọn òdíṣẹ́ wọ̀nyí kol fatuli kitabi min indillah ọlọ́wọ́ bá subhanahu tíra kan ní ìdílá látọ̀dọ̀ ọlọ́mọba wọ́n àdá mínhùmá tó ṣe wípé ọmọ ẹ̀nà ju tíra méjèèjì lọ sọ fún wọn bẹ́ẹ̀ ipe ẹmú tíra wà látọ̀dọ̀ ọlọ́mọba àdá mínhùmá tó mọ̀nà ju tíra méjèèjì lọ ní al àti tóra kẹ́lì Muhammad tẹ̀lẹ́ in kuntum sadiqin tó wá ṣe pé òdodo lẹ́ ń sọ tó wá pé òdodo lẹ́ ń sọ tó rà tọ́lọ́ ọba suná nàbí Musa alayhi salatu wassalam ẹ̀ ń takò ẹ̀ múlò wọ́n rò jíṣẹ́ sí kẹfàbà tún ní excuse me òjíṣẹ́ ẹ̀ dé ẹ̀ ní ẹ̀ adìpẹ́rù ti Musa ni wọ́n á jẹ́ pé gbogbo ẹ̀ lẹ́ṣẹ̀ kẹfìrí pẹ̀lú ọlọ́ọ̀nì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn ikú òkè ẹyí ẹyí ẹyí ẹ mú wa fún wa ẹ fún mi tíra tó dáa ju tó rà sí Al-Qur'an ààrẹ lọ kí ni tẹ̀lé látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wá ti pé òdòdó lẹ́ ń sọ فإن لم يستجيبوا لك أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع أهواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين. الله نتا باتي محمد sallallahu alayhi wa sallam wá sí tó ṣe fún wa táwọn bá ti gbà wá sí yẹn fa'lam lọ́mọ má dára ẹ̀ láàmú annama yattabi'una ahwa'ahum wípé ìfẹ́ ni wọ́n ni wọ́n ń tẹ̀lé ìfẹ́ ni wọ́n ni wọ́n ń tẹ̀lé bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí nìyẹn ìfẹ́ nu àní tẹ̀lé nǹkan tó ń bẹnu al-Qur'an àní tẹ̀lé àlàyé anábíwá Muhammad sallallahu alayhi wa a máa ṣe tó wù lẹ́sìn ìgbà míì hálà afẹ́sọmọ táwọn bàbá wa tí wọ́n ń ṣe lẹ́sìn tó ń bọ́jẹ́ kó kílẹ̀ sí wa pé náà bàbá wa ń ṣe yìí náà ní kò ń ṣe nǹkan tó bá alukur'ani àti sunna mu ṣùgbọ́n àfọ̀n bàbá yẹn kẹ́wọ́ kókó bẹ̀ gẹ́gẹ́ ni pé afẹ́ tẹ̀lé ìfẹ́ nu wa akẹ́fọ̀n bàbá yẹn kẹ́wọ́ ni eléyìí ni condition ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́wọ́ bá ní tán àbá ti tẹ̀lé rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi tó ń ka fún wọn mọ̀ pé kí ni ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń tẹ̀lé bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá kìlọ̀ fánàlúwà Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀lé ìfẹ́ ẹnu wọn thumma ja'alnaka ala shari'atin min al-amri ọlọ́ni àti gbé lórí ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé tíra tó yẹ kó tẹ̀lé ń bẹ ìfẹ́ ẹnu àwọn tí wọ́n mọ̀ kó jálákà láìmọ̀kan ni wọ́n olódo ni wọ́n má tẹ̀lé ìfẹ́ innahum la yughnu anka min Allahi shay'a wọ́n à lè ràn ẹ́ lọ́wọ́ bí iye ọlọ́mọba wọ́n à lè ràn ẹ́ lọ́rọ̀ níbi iye ọlọ́mọba tó bá tẹ̀lé wọn kò gbọ́dọ̀ tẹ̀lé wọn wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd àwọn alábòsí wọ́n mọ̀ fún ara lọ́wọ́ láti takò òfin ọlọ́mọba yìí wallahu sallallahu alaihi wasallam tó dédé fẹ́gbà tó ṣe wáàsí fún wọn ẹ tíra Musa ká ní pé nǹkan tó mú wá dàbí ti Musa ok ẹ mú tíra tó dáa ju eléyìí àti ti Musa wà kẹ́mi tẹ̀lé ṣùgbọ́n ọlọ́wọ́ bá ti sọ fún pé irọ́ ń pa ìfẹ́ ẹnu wọn òun ni wọ́n tẹ̀lé àìníkan ṣe ni wọ́n máa mọ̀ ní tábà àwọn àhùn ìrẹ́ láà ẹ tó tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ tí ó tẹ̀lé ìlànà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹni yẹn kò sẹ́ni tó fi sọnù tó ní kò sẹ́ni tí ó fi sọnù tó kódà àwọn ẹranko gan wúlò jù lọ ọlọ́wọ́n bá ní wa laqad zara'na li jahannama kathiran min al-jinni wal-insi lahum qulubun la yafqahuna biha wa lahum a'yunun la yubsiruna biha wa lahum adhanun la yasma'una biha ulaika Ada fáwọn àlùjànnú àtàwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n ní ọkàn tọ́lọ́run fún wọn tó ṣe pé ó jẹ́ kí tí tọ́lọ́run ọbọ̀ fún àwọn ẹranko gan ṣùgbọ́n láìpẹ́ àwọn ẹbí ha wọ́n lò láti lè fi gbọ́rọ̀ ọlọ́run wáyé na wọ́n ń rí na ṣùgbọ́n wọn àzánù wọ́n ní etí láyẹ̀sùn àrùn ẹbí ha wọ́n fi gbọ́ nǹkan gidi ìgbọ́kúgbọ́ ni wọ́n ń gbọ́ ọlọ́ọ̀bá ní òlà ìṣẹ̀ káì àdáhàn irú àwọn èèyàn báyìí kò sí yàtọ̀ láàrin àwọn ẹranko kí náà fi jẹ́ èèyàn kí ni yàtọ̀ láàrin àwọn àti àwọn ẹranko ni bọ́ọ̀lù ọlọ́ọ̀ ní ìmọ̀ bí wọ́n jẹ ẹranko bí ìgbà ṣe gbéyà tún ṣàpẹlẹ wọn wọ́n sọnù kọjá báwọn wọ́n sọnù kọjá báwọn so ló fi jẹ́ wípé Ah, ọlọ́wọ́ subhanahu wa ta'ala bó ṣe dáwà lẹ́yìn tó appreciate ẹ̀ òfin ọlọ́wọ́ bá ká dúró tì ó gbọ́rọ̀ ṣe gbìyànjú láti máa mú tọ́lọ́wọ́ bá fẹ́ láti máa mú ṣe ìtọ́lọ́wọ́ bá lọ́wọ́ fẹ́ gbìyànjú àti jìnà kúrò ń bẹ́ẹ̀ bóòlù àṣìlẹ̀ mọ̀ tọ́lọ́wọ́ bá fẹ́ ká Al-Qur'an orí ká àlàyé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam orí ìtọ́lọ́wọ́ bó fẹ́ ká Al-Qur'an orí ká àlàyé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam orí ṣùgbọ́n tó ṣe pé ìfẹ́ ẹnu tó bá ti wọ̀ ọ́ lẹ́wù tó ṣe rí pé ó ti bò dárú ẹniyẹ kò sí tẹ́lì sọ bẹ́ẹ̀ ka alkùránì fún tẹ́ẹ̀ ka àlàyé anábíwá Muhammad sallallahu alaihi wasallam kò ní túmọ̀ lọ́dọ̀ rẹ̀ ìfẹ́ ẹnu rẹ̀ náà ni ìfẹ́ ẹnu tí ó máa so Allah inna Allaha la yahdil qawma adh-dhalimin àwọn tó jẹ́ alábòsí ọlọ́run ọba ní òun ò ní fi wọ́n mẹ́nà alábòsí èèyàn tó ṣàbòsí fún ẹ̀mí ààrẹ ọgọ́rọ̀ awé rẹ̀ ló kó síbi eléyìí ó ti mú ìfẹ́ ẹnu rẹ̀ ó mú ní ọlọ́run tó ṣe pé òun ni ó máa ṣe lẹ́tọ̀ fún ìtọ́lọ́run ọba ṣe léèwọ̀ òun ni ó máa ṣe léèwọ̀ fún ìtọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ so ó ṣe àbòsí fún ẹ̀mí ara rẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba fún wọn mẹ́nà abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kò ṣe wá nú àwọn tó ṣe pé wọ́n mọ̀ gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n dẹ̀ máa tẹ̀lé tí wọ́n mọ̀ jìnà sí nǹkan tí ó ṣe léwọ̀ tí wọ́n mọ̀ múṣẹ́ nǹkan tó paláṣẹ kó mọ̀ ṣe wá nú àwọn onífẹ́ẹnú tó ṣe pé Brothers. Nam àwọn tí wọ́n ti gbé òjíṣẹ́ dìde ní àsìkò títí wọn dàbí ìgbà táwọn ẹ̀sìn kò sí òjíṣẹ́ kí ni ìdájọ́ títí wọn. Alọ́lọ́wọ́ bá ní òun fi ẹ̀jẹ̀ àwọn èèyàn àti òjíṣẹ́ dìde àfi tí mẹ́sẹ́jì ó lè má jẹ́ kó jíṣẹ́ gangan wá mọ́ mẹ́sẹ́jì òjíṣẹ́ yẹn mẹ́sẹ́jì yẹn ó dọ́dọ̀ wọn ṣe na irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe tó kò sí òjíṣẹ́ kò sí mẹ́sẹ́jì nísìn àwa nísìn kò tó jíṣẹ́ láàrin wa ṣùgbọ́n mẹ́sẹ́jì òjíṣẹ́ ń bẹ kò náà ní Al-Qur'an Al-Karim adẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe lálàyé fún wa ṣe náà ṣùgbọ́n àwọn tí à ń stem sọ yìí sí wọn kò sí òjíṣẹ́ kò sí mẹ́sẹ̀jì pé ọlọ́run bó ṣe ṣe ìdájọ́ wọn tó bá dúgbọ́n gbé ndẹ̀ kíámù ọlọ́run ọba yóò pàṣẹ fún wọn yóò rán òjíṣẹ́ sí àwọn kan máa lọ nínú náà bẹ́ẹ̀ àwọn kan fàrígà ìpè wáyé ní káwọn wọ̀ kéèkì ṣe kankan wá bá wọn ọlọ́wọ́ máa sọ fún wọn pé ẹ̀yin tí mo ní kẹ́ máa wọná lọ tẹ́ wọná lọ rẹ ẹ̀yin ẹ padà ẹ̀yin tẹ́ fárígá yẹ ẹ̀yẹ máa wọnú náà lọ wọn ni kọ́kọ́ àwọn yóò wọnú náà lọ kí ló dé òun náà ni pé àṣẹ náà lọ́lọ́wọ́ bá pa ẹ máa wọnú náà lọ ọlọ́wọ́ bá náà ló pàṣẹ ẹ máa kírun àṣẹ ọlọ́wọ́ bá náà ni ẹmú mi lọ́kan ṣoṣo àṣẹ ọlọ́run wa ni so ẹni tó tako àṣẹ máa wọná lọ yóò tako àṣẹ máa kí o torí méjèèjì àṣẹ náà ni kò yé anábì ibrahim alayhisalatu wasalam ọlọ́run bá pa aláṣẹ pé kí ni kò dú ọmọ rẹ̀ ayébẹ̀ẹ́kọ́ kí ló ṣe ó fẹ́ mú àṣẹ mẹ́ṣe kọ́lọ́run bá tó sọ pé kọ́tùkọ́tù káfíkà rúkìá tí wàá fi pa ọmọ rẹ ẹran yìí ní oṣù kìíní òun ni kò pa so ẹni tí ẹ̀sìn tó bá yé kò ń kwẹ́sàn ọlọ́run bá tọ́lọ́run bá ní kó ṣe yóò ṣe anábì Musa alayhi salatu wassalam ọlọ́run sọ fún nígbà tó kó ọmọ Israẹli kúrò ní Egypt tó wá ń lọ ọlọ́run ni máa lọ máa lọ ibi tọ́lọ́run bá ní kó máa lọ yẹn odò wọn àwájú ló ṣe pé odò wọn wájú wọ́n ṣá ń lọ wọ́n lọ wọ́n fẹ́ débi odò àwọn ọmọ Israẹli tẹ́tẹ̀lé wọ́n wo wájú wọn ródò wọ́n wẹ́yìn wọ́n rí àwọn ọmọ ogun fìrà tí wọ́n lé àwọn wọ́n ní ìrẹ̀ Musa inna lamudraku wọ́n lé wa wọ́n ti fẹ́ bá wa o bá ṣe lọ sí lódò alọ kó sí o wọ́n wà lẹ́yìn wa o inna ma'iya rabbi sayahdi wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run wà lónìí kí n máa lọ ó ń bẹ pẹ̀lú mi sayahdi yóò fún mi mọ́nà ó dẹ̀ lọ ìgbà tó tẹ́lẹ̀ bí ó do ní ọlọ́run bá ní mú pọ̀pá rẹ̀ kó fi ní obìnrin ó fi ní odò oró ṣe kí odò pín odò pín àwọn èèyàn ó di pé kí a àti kọjá ó wà táwọn ẹ̀sùn sọ́dọ̀ lórí kejì. anábì ibrahim aleyhisalatu salam ọlọ́wọ́ bá ní kó gbé ìyàwó rẹ̀ àtọmọ ó lọ jù wọ́n síbi tí ó séso ń bẹ́ kò séso kò sí rúgbìn kankan bẹ́ẹ̀ ó ní kó lọ jù wọ́n síbẹ̀ ó dẹ̀ débẹ̀ ó jù wọ́n síbẹ̀ ìyàwó ní rẹ̀ ibrahim Ah, ibi tó gbé wá sí ìbáyìí báyìí kò sómi kò sí kankan ó wò pé ṣùgbọ́n afẹ́ǹsì mu tí ọkọ òun ṣe ìyàwó wa béèrè pé ṣọ́lọ́wọ́n ọba ló pẹ́ láṣẹ oníbẹ̀ẹ́ni ọlọ́run ló pa ó dúró pé ẹni ìsan láyé bẹ̀ yìí àná lẹ́nu ló bẹ̀ yìí wa láre so àwọn ẹni ọlọ́run àṣẹ tọ́lọ́n bá pa wọn mú kò bá láàkẹ́ lọ́dọ̀ àwọn tí làákàyè wọn bá kúrú

أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته